tó fi wọ náà tó wá wọ ilé ọlọ́run wa lọ. fàkọ́tọ̀ àwọn àwọn tó yẹ pé iná yìí ó ń dá gbogbo ikú rẹ̀. ìyàtẹ́ni yá jẹ atẹ́nigbogbo àlùjọ́nà tí ó jẹ ìgbádùn lọ́lọ́kan òjò kan bá ṣe tó kalẹ̀ ṣẹ̀fẹ́ ti wé àwọn rẹ̀. ọlọ́run sọ díẹ̀ fún wa nínú àwọn nǹkan tó ṣẹ̀dá kalẹ̀ sínú àlùjọ́nà. a padà wá sọ kí ni àwọn tẹ́tẹ́ yà á ṣe é tí ó fi láǹfààní àti jẹ àwọn ìgbádùn wọ̀nyí kìí ṣe gbogbo èèyàn tí ń bẹ́lẹ́ ayé náà ni ó wà àjọyọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kìí ṣe gbogbo mùsùlùmí tó kú gẹ́gẹ́ bí mùsùlùmí náà ni ó wà àjọyọ̀ láì sọ ìnáwó ìbẹ́lú àwọn mùsùlùmí tó jẹ́ wípé wọ́n sọ ìnáwó ṣáájú gbogbo àjọyọ̀ fún ọmọ síwájú nínú àwọn ìròyìn طلب إلى الجنة رأوا سورة البقرة آية الكفار ولمي وبشر الذين آمنوا وعملوا الصالحات إلى محمد صلى الله عليه وسلم فوى كثير الذنوب الذين آمنوا عرفوا ونبقوا وعملوا الصالحات سوى شر أن لهم جنات تجري من تحتها الأنهار تلك الجنة بقوة تجري من تحتها الأنهار الجنة هو tí àwọn odò tó ń ṣàn àti tó ń ṣàn lábẹ́ rẹ̀. ọ̀dọ̀ mi kúlàmà rúbẹ̀ kò ní dá mi sáwọn ọ̀gbìnrin tọ́. gbogbo ìgbà tó máa ti rí tá a bá ti fún wa ní èso lọ́lọ́kan òjò kan kọ́lú hábà lẹ́rì rúbẹ̀ kò náà mi kọ́ lórí wọn yóò dàgbà bí wọ́n ti rí èso yẹn bá ti rà bọ́dà bí wọ́n ti fún wa ní irú èso yìí lánàá ṣùgbọ́n pàtó máa jẹ́ sẹ́nu báyìí àtúntẹ́ǹtì bá mi nì lójú wọn ló ti sọ àná ṣùgbọ́n pàtó máa di ẹnu tán yóò tún tẹ́ǹtì bá mi nì nínú àwọn nǹkan tó lọ́wọ́ sí ìdá tó bá lè jọ́jọ́ nìyẹn wọ́n láwọn fi há àdúrà tó ń mú ọ àwọn wọn fi há ọ̀dù ọlọ́wọ́n ní kó dáa ká sínú àlùjẹ́ náà àwọn obìnrin tó tọ̀ àrọ̀ àwọn obìnrin lẹ́yìn tí ẹgẹ́ àwọn obìnrin tí wọ́n mọ́ látòkè nílẹ̀ wọ́n fi hàn wọ́n àlejò tó ní tó tọ́wọ́ ọba àdékẹ́lá tó ṣẹ̀dá sínú àlejò náà nìyẹn. àwọn obìnrin wọ̀nyí ọlọ́run dá wọn síbẹ̀ fún àwọn ọkùnrin tí wọ́n wù àlejò náà. bóyá ni àwọn ìyàwó wọn láyé ń bí kí ni ó tẹ̀lé sí wọn àwọn ìyàwó wọn àwọn ìyàwó wọn tó bá jẹ́ onígbàgbọ́ òdodo bàjẹ́ mùsùlùmí bàjẹ́ nire fọkọ náà jẹ́ mùsùlùmí tó jẹ́ nire wọ́n jọ wà gẹ́gẹ́ bí lọ́kọláya nínú àlùjáńdà wọ́n jọ wà gẹ́gẹ́ bí lọ́kọláya nínú àlùjáńdà kódà fámìlì míì wọ́n tún padà wọ́n tún padà ríra wọn tí wọ́n tún jẹ́ bí fámìlì nínú àlùjáńdà ọlọ́run wọ́n láwùjọ fi hàn àdùwájú mùtọ̀ wọ́n ti ní àwọn àdùwájú àwọn obìnrin wọ́n bẹ́ẹ̀ bá àwọn obìnrin àwọn ọmọ ti dá síbẹ̀ sínú àlùjànnà sí àwọn ọkùnrin ìyẹ́ ò dí àwọn ìyàwó wọn tí wọ́n jẹ́ nire láyé láti tún jẹ́yàwó wọn lọ́jọ́ láti àwọn nínú àkùnrin ọlọ́ni wọ̀lẹ́bí ní amánú wọ́n tàbá àkùnú ذريتهم بإيمان الحقنا بهم ذريتهم ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo wọ́n jẹ́ nire tó bá dẹjọ́ àti àmọ́ àwọn tó lẹ́yìn pé àtàwọn àtàwọn fámìlì wọn àwọn ìyàwó wọn wọ́n tẹ̀lé wọn níbi òdodo àwọn náà jẹ́ nire pẹ̀lú wọn alhaqna bihim dhurriyyatahum ọlọ́run ní àwọn wọn pàdé wọn kódà nígbà Muhammad fẹ́ ṣe sallallahu alaihi wa sallam àwọn tí iṣẹ́ wọn tó bá ó lò díẹ̀ ọkọ ti wà ní ipò ga ìyàwó lẹ́bù rẹ̀ kò fẹ́ tó lẹ́bù ọkọ rẹ̀ torí kọ́ náà fẹ́ kó darapọ̀ mọ́ ọlọ́run arí lẹ́wù ìyàwó náà tó dà òkè àwọn wọ́n jọ wà lẹ́wù kan náà náà nàná. nínú àwọn àǹfààní tọ́lọ́mọ àlejòlá tí ó ṣe fún àlejòlá nìyí wọ́n kò ní àtúnyẹ̀ rẹ̀ káwọn náà kọ̀ án. bákan náà nínú tọ́lọ́tò yẹn sáà ọlọ́run ní àlejòlá àti àwọn gbádùn rẹ̀ ọlọ́run wà dáhìí àtàlà àlẹ́ ìmìlá lọ́wọ́ wà tẹ̀sílà ọlọ́run ní kódà àádá tẹ́ǹtì bò wọn hmm? tẹ́ǹtì náà tó lẹ́ jẹ́ bí ìbòjì fún wọn tí ó bò wọn dárú ọmọ ni wọ́n tún lè láti orúkọ àtẹ̀sílà àwọn èso ọlọ́kan òjọ kan àgbẹ̀ túmọ̀ wọn tún wọn ní ṣe wàhálà tọ́rọ wọn fi tún èso tó wọn fẹ́ èyíkéyìí tó èso ilé ayé nílé ẹ̀sìn trọ́bù àfikò kan láti kó banana àtìmọ́ lásìkò máńgò àtìmọ́ lásìkò kìnnìkà ọjọ́ ìkẹ́ àmọ́ oríṣiríṣi èso ìgbàsígbà tó bá ti ń fẹ́ náà lórí ló ń jẹ́ hmm. kò sí pẹ̀tọ̀ kàkà wà lórílẹ̀ yà kò tó kú ha tẹ̀síìnà ọ̀pọ̀ta àgbẹ̀túmọ̀ wọn ni kò ní ṣe wàhálà kò tó mú ọlọ́ni wàlúkọ́kọ́ àlejò ní àyà tèmi ti dọ̀ wọ́n àtùwárí káàdà sọ̀rọ̀ ọlọ́ni wọ́n tún máa àwọn abọ́ àti kọ́ọ̀pù lóríṣiríṣi èyí tá a ṣe látara píṣọ́ látara símbà símbà tẹ́lẹ̀ mí inú wa òfin ẹ̀wúlẹ̀ rírí ayé láti gbọ́dọ̀ ṣiṣẹ́ àlìjẹ́nà góòlù rọ́bọ̀ góòlù tẹ́lẹ̀ mí òrí rírí ayé láti gbọ́dọ̀ ṣiṣẹ́ àlìjẹ́nà ọlọ́run ní àwọn kọ́ àwọn abọ́ tí wọ́n ti máa gbọ́dọ̀ kiri tí wọ́n máa tàn mọ̀nàmọ́nà ọlọ́ni kọ̀ wá ìrọ̀ mi fi dọ̀tìn àbá ọ̀dàbúrà tàbùdì rọ̀ kí ní táwọn kọ́pì ẹ̀rọ máa lánà wọn ẹ̀ ń sì ọ̀dàbúrà tàbùdì rọ̀ ètò bá fẹ́ lè dé tó fẹ́ mu wàá ba nínú ẹ̀ náà lè dé tó fẹ́ tó wù ẹ́ lẹ́nu láti mú pé á sì ń fi ẹ̀rí kọ́pù tíì kan báyìí àbí kí n fi ẹ̀rí kọ́pù méjì kan báyìí kí n fi ẹ̀rí kọ́pù oyin kan báyìí dédé tó fẹ́ yẹn lè díẹ̀ náà wà á bẹ́ẹ̀ eléyìí mú àwọn oore àtàkùnbà ní tọ́lọ̀mọba ìkìlá fi dásínà ìjánà ní ẹ̀ kọ́lọ̀mọba wà ìjánà ọlọ́wọ́ yóò kọ́ ọ̀nà bí i àkápẹ́ káàdà nìdáàbò àwọn jàmílà àwọn ọmọ nǹkan oríṣiríṣi àwọn nǹkan mímu tó jẹ́ wípé ìtàfi mixẹ̀ papọ̀ bíi jíńjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ni wọ́n fi mixẹ̀ ọlọ́run àti ṣe فإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا so irú àwọn orin ìkẹ́ àánú wàláhì ó pọ̀ rẹpẹtẹ tó jẹ́ wípé kò ṣe é kà tán láṣọ wíwọ̀ ni ní bẹ́ẹ̀dì ni bọ́lá ṣe ròyìn àwọn ọ̀gán tó kẹ́kẹ́ gan náà adájọ́ Muhammad sallallahu alaihi wa sallam nínú àṣìṣà àkùrẹ́ rẹ̀ lọ́dún yẹn lọ́ra wọ́n láti fi sọ yìí pé qala Allahu azza wa jalla ọlọ́wọ́ àwọn fún mi ọlọ́wọ́ bá àdékẹ́lá ó ní àtàtù ìrìbáàbí àsọ̀rìn yìí níjọ́ wọ̀ wípé mo ti palẹ́sẹ̀ kalẹ̀ fáwọn ẹrú mi àsọ̀rìn yìí tí wọ́n jẹ́ ní ire nínú àdìjọ́nà máa là áyìn rọ́à nǹkan tó jẹ́ wípé ojú kan ò rí láyé ó wọ́n ní àdìjọ́nà wàlá ọmọrọ sami àrà ìfẹ́tẹ́lẹ́ pé fíkan ò gbọ́rí láyé wàlá ọ̀rọ̀ àlá kọ́ọ̀tù bí bá ṣẹlẹ̀ kódà ẹ̀mí òru yẹ kó fi ẹ̀rọ àbí nǹkan báyìí wà láti jẹ́ náà ni àwọn kan ní ìtàn ọ̀sán fún wa pé kí nìkan ní orú ọ̀fẹ́ ìjọba <laughs> ọlọ́run ní lọ lóru alófẹ́ òru láwọn ọjà nígbà tó fi pọnlé náà nígbà tó bá fi pọn lórí lé ní káwọn èèyàn ẹ ẹ owó dáadáa gbà náà káwọn èèyàn bá lè ẹ jẹ lóru náà ni ee òdúró àdìgánná kò dẹ́rì bẹ́ẹ̀. ọlọ́run ní ma anábì ní ma ń la ayé ìrora ọlọ́run kọ́ bẹ́ẹ̀ anábì kó ọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ àlọ́ ìtọ́jú òrí tẹ́tí ògbórí ó ní kódà àwọn nǹkan mí bẹ láti jẹun náà tó jẹ́ wípé ẹ̀mí ò rórí hmm. ẹ̀sìn rẹ̀ náà ni pé àhà ewu tún lélẹ̀ àtọ́jú tó bá wù yìí tó bá fẹ́ mọ sí mo sọ ìtẹ́ka áyà yìí padà ta àwọn màkú fi aláwọ̀ bí nǹkó rọ̀tẹ̀ láàyò ní jàdá àmì màkánú yàmàlúù ọlọ́run ní àwọn ìgbàlódé tó lé wípé làtàrà lọ́nà ẹ̀mí ọ̀sẹ̀ mọ́ kò tẹ̀ ọ̀kú ẹ̀sìn ìtọ́nà ń ti palẹ̀ mọ́ kalẹ̀ fún inú ọba àjánà afọlọ́dà wà àjánà fọlọ́dà wà àjánà. àbúrò rẹ̀ rà lọ́sí ọ̀la àná oníjọ́ kan kú iná ní àbọ̀tí lọ́la akọ fún ọmọ ìkí dákun lòyìn àlìjẹ́nà fún wa sọ fún wa nípa àlìjẹ́nà má bí náà wà bóò ni bíúdìn àlìjẹ́nà gan ṣe rí àkàngbá àlìjẹ́nà àkàngbá àlìjẹ́nà bóò ló ṣe rí àdàgbà Muhammad sallallahu alaihi wasallam ó ní lábìnàtú lábìnàtú zahabi wọ lábìnàtú ìtọ́ ó ní à bí n ta fi kọ́ àlìjẹ́nà àwọn bíríkì bí àwọn búlọ́ọ̀kù a ṣe látara gold àti silver ni. subhanallah gold àti silver. títà gold tí wọ́n rọ tán rọ tán ní ìpapọ̀ mọ́ra wọn o ọlọ́run ló dá gold. bí ọgọ́ ní ìta fi kó àlùjáná nìyẹn àwọn bíríkì ó ní kó dàbí lábúhá àlùmíkì àwọn olùkọ́ta lè pè níbi sìmẹ́ǹtì tàbí pàṣípàárín àwọn bíríkì yẹn ẹ̀ tàbí ṣọ́ọ̀kì yẹn ó ní àdìmísì ni tó bá lọ́wọ́ àpọ̀lù gbáfẹ́ rí ẹ̀wọ̀n lọ́sí àdìmísì kì ló máa ń dúró bí sìmẹ́ǹtì ọlọ́dọ̀ dára bẹ́ẹ̀ ọlọ́dẹ̀ ní kó fọ́nṣà kó fi iṣẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe é tó bá lọ́wọ́ àdábì ni wàtúrọ́gbù àgbàkàrọ̀ kódà tọ́ ilẹ̀ ẹ̀ làkàrọ̀ ni yẹpẹrẹ lọ́fíńdà ni subhanallah annabi ni sallallahu alaihi wasallam man yadkhulha yat'am wa la yas'a ẹnikẹ́ni tó bá yẹ wọ aljanna yóò máa jẹ ìbátan lọ ní tí ò ní ṣe láéláé ẹni yẹn ò ní ṣáàpù ní gbòòrò wọ̀yá kúrúdú wà láyàmú yóò máa bẹ lọ láéláé ní tó bá ti wọ aljanna kò ní kú mọ́ ó ní làtàbílà ìyàwó kódà aṣọ rẹ̀ ò ní gbó ọ̀rọ̀ pásọ̀ mi gbó fẹ́ aṣọ mi àtọ́kì náà sọ̀rọ̀ onígbò wà láyá fún àṣàbáwò kódà ìdí ọ̀dọ́ rẹ̀ ọ̀dọ́ tó gbọ́ wà lẹ́nu rẹ̀ náà ní ọmọ bẹ̀rù láíláí kò ní dádúgbò tó kánàlá nínú àǹfààní tó ní pé ó ní nìka mọ bí bá ń lọ àlùjànnà tá ń tọrọ rẹ̀ ó ní nìka mọ kíkẹ́ ní ròyìn àlùjànnà náà hmm. kátó wá mẹ́nu bá kí ni yẹ ká ṣe ká bá ti wọ̀ káàtó jẹ ìgbádùn tọ́lọ́run lóyìn kádàbí àmọ́ lóyìn sallallahu alaihi wa sallam. Abu Malik al-Ash'ari radiyallahu anhu wọ́n náà dájú àwọn Muhammad lọ́kàn sọ yìí pé ìnà fi jáde ti gbówó báyìí. wọ́n náà wọ́n yàrá kan wọn bẹ náà lùdánà àwọn yàrá yẹn ọlọ́run ta fẹ́ṣíálì ni yúrọ̀ dọ̀hírúhá mi bá fi ní ha. láti ta àbí láti nú ẹ mọ̀ rí ta wàbà bínú wa mí zọ jìrì ha láti ta ẹ mọ̀ rí mú mi ṣùgbọ́n àádà ọlọ́run ìmọ̀ àtọ̀ àmọ̀tọ̀ àmọ̀ kì í ṣe fún everybody o ọlọ́run dáhùn yàrá yẹn fáwọn kan ní ìmọ̀ àtọ̀ àmọ̀tọ̀ àmọ̀ ẹni tí máa ṣe sàárà pẹ̀lú jẹ ẹni tí máa bú àwọn èèyàn wà á dá máa fi ẹni tí máa ń gbàwé dáadáa ó ní wàtọ́ làbí lẹ́yìn wàdúrà fìyà ẹni tí máa kírun lóru á ti padà wọn fún àdìsí n gbawe daadaa o wá mú àdìsí wa ẹsẹ̀ adisi wa àlàyé isa Allah nígbà tó bá bọ́ sí agbọ̀nrin kí ni seku yẹ ká ṣe láti ké làlìjánná àbí Allah subhanahu wa ta'ala kó ṣàkóso ẹ̀ṣẹ̀ ìfọ̀n fún wa kó láti kó ṣe wá ní ọmọ àlìjánná. eléyìí ó di àpá kan díẹ̀ nínú ìròyìn tó wọn fi ròyìn àlùjánnà àti sàdàbọ̀ àmàmà tó sọ́lá fi ròyìn àlùjánnà. kí wọ́n ní àwọn ìròyìn sifatu ahli aljanna ìròyìn àwọn ọmọ àlùjánnà bóò ní ìròyìn wọn ìròyìn àwọn àlùjánnà yìí ṣé ìròyìn wọn láyé ni àdúrà lè fi àwọn ọmọ àlùjánnà máa mẹ́nu bá àwọn ìròyìn wọn bí wọ́n ṣe rí gangan náà nìkan náà bàbá wa bọ́ sí ọ̀rọ̀ àgbábú dòkúlì gánà a máa wá lọ mọ́ ìròyìn ọmọ àlùjánà láyé bí ṣùgbọ́n lálùjánà gangan kí láti ẹ̀sẹ̀ gbogbo làá ṣe rí síbà tí wàá iná láti wà àlùjánà síbà tí wàá bẹ́ẹ̀ láti wà àlùjánà mo ṣe dúdú yìí hmm. mo ṣe kúrú yìí síbẹ̀ náà ẹ eh, bọ́ọ̀lù ṣe kéré yìí síbẹ̀ náà màtí wà jẹ́ náà ìjà tó kúrò síra. Adájọ́ Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ ìgbà tó sọ́lé Bukhari àti Muslim ó ti kọ́ lọ́kọ̀ lọ́rùn Ádámù aláàbò rẹ̀ ọlọ́run dá adájọ́ Ádámù alayhi salatu wassalam gẹ́gẹ́ bí àwòrán rẹ̀ ó ti tùlúhù fituna zira'a ó ní gíga rẹ̀ sixty cubits ni sixty cubits ó ga gan ó ga gan gbọ́dọ̀ ti dáná bí adáwọn nìyẹn alẹ́sọ̀rọ̀ ọ̀dọ̀ wa sọ̀rọ̀ tó dáa tán ó ní ìhà fàtẹ́lì màálà òlà ìka náfà mílẹ̀ màláìka lọ́kọ́dà àwọn màláìka tán bẹ́ẹ̀ lọ́sàn yẹn tọ́jú kò lè lọ́ọ́ sálámà sí wọn tó bá ti sálámà sí wọn sàtẹ́lẹ̀ máa yọ àyíwò rẹ̀ kó wá gbọ́ bí wọ́n ṣe kí ẹ padà fàdínà ha tàhíyàtúkà wà tàhíyàtú lóríyàtúkà. kíkí yẹn ni ó máa jẹ́ kíkí rẹ̀ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lálùkì àwọn bẹ́ẹ̀ ni àdàbọ̀ adam àdéhùn sàlámù lọ́kàn àwọn màláíkà ló bá ní asàlámù aláìkùm aláfíà ọlọ́kùnrin ọba yín. فقالوا أو لك بدا السلام عليك ورحمة الله àdébí ọ̀sán ọ̀sánlá ó ní fàgbàdúgbò wọ̀rọ̀mọ̀tòlá ó máa ń báyìí kàkàlí fún wọ̀rọ̀mọ̀tòlá. lóbi jẹ́ pé sọ́mádé àsàlámù àlékún sàbáwò àlékún sọ́lá káfí kó pé wọ̀rọ̀mọ̀tòlá ní àtúndé kó pé ọ̀rọ̀mọ̀tòlá. àdébí wa ni sọ̀rọ̀ lọ́rọ̀ àlùfẹ́ wọ́n ti máa kúlù mọ̀jẹ́ kúlù jẹ́nà gbogbo ẹnikẹ́ni tí ó bá wọ àlùjànnà àbí ká lọ ní àlà àtúrọ̀ ti ádà gẹ́gẹ́ bí àwòrán ádà lọ́jọ́ kìíní àná bó ṣe ga ní sixty cubic bẹ́ẹ̀ náà ni ó ṣe wọ àlùjànnà nínú lọ́yà ní àgbàdì sọ́ọ́bà ìṣọ̀sọ́nà ti tú nà sọ̀rọ̀ gbogbo ẹni tí ó wọ àlùjànnà àwòrán rẹ̀ ó ṣe ń jì gẹ́gẹ́ bó ti jẹ́ gbogbo ẹni tí ó wọ iná náà àwòrán rẹ̀ ó kéèjì torí ọmọ ìjẹ́ nìyẹn iná tó lọ́n dá kalẹ̀ ó gbóná kọjá bọ́mọ ìjẹ́ nìyẹn ti rí lẹ́nì yóò parẹ́ ni a parẹ́ yányán ni wàtàlá ni ìrìnlẹ́sẹ̀ iná yẹ pé ọ̀nà ẹ̀yà iná yẹ kó kàn débi tó wà yóò parẹ́ ó agbóná kọjá ni tọ́lọ́wọ́ á jẹ́ kí bọ́dì rẹ̀ change yóò ga ìtúnà lọ́wọ́ yóò ga ní ga bí títí kùbì ágágán yóò tọ́bí àtọ́rọ̀ kí náà bá lè rí nǹkan jẹ lára rẹ̀ fọlọ́jà wọná bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ọdún àgbọ̀dọ̀ tí ó wà lè jọ́nà kì í ṣe bá ṣe wà ní bá ṣe wà yìí náà láti wà lè jọ́nà torí pé ìgbádùn ti ń bẹ wà lè jọ́nà kọjá bí ara wa ṣe wà yìí ó kọjá bá ṣe wà yìí tó ló jẹ́ pé àdàbọ̀ àwọn ọmọ náà láwà àtọ̀sálà ó ní onígbàgbọ́ òdodo ọmọ àlùjánnà yóò wọ àlùjánnà ní àwòrán àdàbíwá Adam àlẹ́sọ̀rọ̀sọ̀sálà hmm? àdàbí Adam dẹ̀ ní bó lè ṣe ká tó oníṣètú náà tẹ̀lé ọ̀rá olùkà níbi títí kò dìbò ẹni kó gàgà nínú àdìsí yẹn kú bá àtàlá ó sì gbọ́mọ ìdí ènìyàn wọn ìyàwó ọgbò wọ́n bẹ̀rẹ̀ sí ní dínkù lẹ́yìn àtọ́lọ́ dáadáa bí ádámù náà alẹ́sọ́lọ́tọ̀ sọ̀rọ̀ generation after generation àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní dínkù ní gíga wọ́n wá ń kúrú wọ́n wá ń kúrú wọ́n ń kúrú generation àtẹ́gbẹ̀wá lóòrù bí wọ́n ti gba tó láti pa àtẹ́bí adam kọ́ làwọn ti gba lẹ́yìn àtẹ́bí lóòrù àtẹ́bí tó ń tẹ̀lé generation tí wọ́n bá wọn ti gba àwọn òkúta tó àwọn ìjọ lóòrù àwọn èèyàn kúrú títí tá tó lò tó ti wá di ipò tébù tẹ̀sílì sáǹsọ̀ náà a sì ní pé tó wà náà ọ̀kan ga àwọn ọkùnrin àwọn ọ̀kan ga ní àtúwò bá kúrú àbá ilé bí òtún ga ní rẹ̀ ẹ̀sọ̀ bá á àbá àtọ́lá nílẹ̀ ọlọ́mọ yìí àwọn ilé ìtọ́lù sọlọ́ kan ti dọ́wọ̀ ẹ̀dẹ́ nìyẹn nìyẹn nínú ìròyìn mi tọmọ àjọyọ̀nà tó tún ní àdàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní yẹ́kùlù nù hadith Mu'adh bin Jabal lọ́jọ́ rà ó ní yẹ́kùlù àbùjánná ẹ̀dánàta yóò dáná ó lọ́mọ àlìjánná orúkọ àlìjánná àwọn ará ó wọlé yóò dáná lẹ́ni tí ò nírun lára jùdù kalimatu jam'i plural word ni tí mú fọ́ọ̀dù rẹ̀ ń jẹ́ adrọ́d ẹni tí ò níran lára ló ń jẹ́ bẹ́ẹ̀. tó ní wọ́n wà lẹ́nà Jordan lẹ́ni tí ò níran lára Ibn Hajar al-Asqalani ọ̀nà pàtàkì àyè àdéhùn wọ́n ní ìyẹ̀wò túmọ̀ sí pé kò ní níran lórí. torí pé tàbá lọ́wọ́ nù níyà Ibn Qayyim rahimahullah pàtó náà wọ́n yà wọ́n àjẹ́ náà òun náà wọ́n sọ yìí pé ó ní wọn ò ní nírun lára ìgbọ́n wọn ò nírun lórí sínú ìyá kọ́ọ̀lù. so àdàbọ̀ nǹkan ọ̀sán sọ̀rọ̀ ó ní wọn nírun lára lára bí ti báwo àwọn òbí ìsinú ti ń hù lára wa ẹlòmíì ẹsẹ̀ igbá yàrá owó ọ̀rọ̀ tí báyìí rẹ̀ o ẹ̀kú báyìí pé a ah, ṣé ní gbóná wúlọ̀ kan dàbí kí ibi tọ́lọ̀ fún ẹlòmíì ní ọdẹ ẹlòmíì gbogbo àwọn látòkè délé báyìí wọn ni. Ànábì ní ìfọ̀sánlá yà kúlú àmàlù jáde ti jàǹdàtà ọmọ àlùjáde owó àlùjáde yóò dán lẹ́ni tí ò ní ní ọ lára yẹn ní kọ́kọ́ wà mọ́rù dání lẹ́ni tí ò tiẹ̀ ní ní ọ̀rùn ẹ gbogbo ẹ̀ fi lọ amúrọ̀ ẹni tí ò dẹrùn náà tí ò dẹrùn ní gbogbo ìwé ìlà olóńjẹbẹ ó ní kódà kò tẹ̀lé nínú lẹ́yìn lórí mùkàkàlíìn kódà yóò lébìrò láàyè àìjọba ọlọ́run ti dà tó lè fọwọ́ lẹ́sìn ọwọ́ sínú káàkiri o tó fẹ́ lébìrò bọ́lá bá ti gbé dìde tó ti ń di ọmọ àìjọ náà lẹ́yìn ìdájọ́ physical appearance ó máa change lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni yóò tún look different àwọn àbá sọ wípé tọ́lọ̀ ń ṣe yẹn ọlọ́run gba ìdáná rẹ̀ ní ọlọ́run ṣe lẹ́ṣọ̀ọ́ beautification òun ni tọ́lọ̀ ń ṣe sí lára beautification ni anabi wa muhammad sallallahu alaihi wasallam ko lẹ́yìn wọn wà mú àbúná òsàlàbí àwòsàlà wàsàlàbí lẹ́fàdà mm-hmm. hadith muhammed jabal ó ní wọ́n wà ìdáná náà tí ọjọ́ orí wọn ò ní ju 30 or 33 lọ 30 33 tó kánà lọ nínú ìwọ́dà míì títí àbúrò rẹ̀ rọ̀ anábì sọ jasman èyí tó ń bà wá wípé salam wa salafi 33 years òun àwọn ọ̀dọ́ àlùjànnà àtẹ́tẹ́ ti wọ 60 àtẹ́tẹ́ ti wọ 90 àtẹ́tẹ́ ti wọ 120 gbogbo fún ẹ tó wọ 200 tó 1000 láti pàtó bí dúró àwọn ètò àwọn ọ̀sán àwọn tí wọ́n darúgbó. ọlọ́run á ti dín ọjọ́ orí wọn yẹn nígbà tó fi jẹ́ pé àwọn àkọ́sọ̀nà yìí pé kí nìkan tó fà torí pé ọ̀dọ́ ọ̀dọ́ ló mọ ìgbádùn ọ̀dọ́ ló mọ ìgbádùn tó gbọ́ bá ti dé tẹ́ǹtì arúgbó lẹ́nu nǹkan máa ń tẹ́ǹtì lẹ́nu wọn nǹkan ò ní ní tẹ́sì dáadáa mọ́ ẹmu kéde kan jù ẹmu exotic ẹ̀ láti pé á ti bẹ̀rẹ̀ chicken fried rice pẹ̀lú exotic tó tún fẹ́ tún tẹ́lẹ̀ bàbá. tẹ́lá bẹ̀rẹ̀ ọ̀bà gbogbo ninety five ká ní ẹ bá wọ ẹ̀kọ́ tó tù àtàkàrà. Hmm. ìtọ́ lè jẹ nìyẹn hmm. òun ló ṣe déédéé exotic àti fried rice chicken tí wọ́n ti kọ́ bẹ̀ wá. ẹ wá dúró pàtàkì jẹ́ náà hmm. kí ẹ máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tuntun àtàkárà àbà ọlọ́run wa dín ọjọ́ orí wa kù kaba lè gbádùn ìgbádùn sẹ́yìn ìwòye bá ní ayé ìgbádùn lẹ́nu lórí tẹlifíṣàn lẹ́nu bí dín wò kò rí lórí dẹ́kù ẹ̀ka ìpè sí ìpínlẹ̀ wọn wájú kò tàbí gbogbo ilé kí ni wọn wájú kò rí rí kò láǹfààní ẹ̀ ó rí lórí tv ni bẹ́ẹ̀ á olùdókòwò tó tó báyìí ṣíṣẹ́ láyé ṣíṣẹ́ láyé parí lélẹ́yìn bẹ́ẹ̀ ni ìgbàlù tó ju bẹ́ẹ̀ lọ tó ju bẹ́ẹ̀ lọ tó ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ máa jẹ náà kábà lè wá rí nǹkan yẹn gbádùn dáadáa ọlọ́run ó di ọjọ́ orí wa ẹnìkan wọ́n ní ìyàwó àìsà àbí ọlá àṣà ẹnìkan lọ́gbà ah, yàgbó ó wá ìyá àìsà lọ́lé ó nàrẹ́tẹ̀ fún àwọn tí wọ́n lọ bá tí wọ́n sọ yìí pé akáàdà rọ̀túùlù lọ́rùn sọ́gbọ̀n lọ́rùn àríwọ̀ sọ́lá yàgbá sábà mi tẹ̀ máa ṣàwọ̀dà sọ́ọ̀rì mọ́ sábàdà bí ọlọ́wọ́ ọ̀sọ̀lọ̀ yọ̀rọ̀ náà ní à bẹ́ẹ̀ ó mọ́ sábàdà ṣùgbọ́n àwàdà rẹ̀ òdodo ni o kì í fi ọ́ sábàdà ó kan ó lọ́jọ́ kan ìyàwó kan wá lọ́wọ́ ó ní yáyẹ gbé bíi díìsì làbí dùn àwọn ọmọ bẹ́ẹ̀ gbogbo wá jẹ́ bí ẹ̀rù fún wa lé ìyàwó tó pẹ̀lú ìyàwó àyíṣà wọn sọ̀rọ̀ alábi ní kí ló rántí ìyá fẹ́ ìyá wọn sọ pé à ó gbé sọ́dáfà àbí ó gbé bí ẹ̀bùn wá fún wa lé ní. alábi sọ pé sọ̀rọ̀ sọ́lá tí a yóò mọ̀ wípé anàlẹ́ àdúrà làtàkùn ìjànà arúgbó ìwà ìjànà ṣé ẹ̀yìn arúgbó ìwà ìjànà ni. alábi sọ̀rọ̀ yẹn tán ó bọ́ta sọ̀rọ̀ láwọn àìsàn àbá yàrá sábẹ́ fún tó ń fi gbogbo wàhálà mi láti ọdún yìí tó ń fi gbogbo wàhálà mi anábì wọlé padà má bì hà kí ló dé kí ló dé tó gbogbo àyíká lọ pé èyí tẹ̀lé tó ń fi pé àdúgbò ìwà ìgbà náà ààrẹ tó rárá inú gbàlérò báyìí inú gbàlérò ni pé ọlọ́run ó di ọjọ́ orí wọn wọn nípa àdùjọ náà gẹ́gẹ́ bí arúgbó lárúgbó ẹ̀ṣẹ̀ wọn nípa àdùjọ náà lárúgbó ṣùgbọ́n wà á di ọjọ́ orí wọn kò kán bá a lè rí ìgbádùn àlùjọ́n náà bá anábì wa sọ pẹ̀sẹ̀ ní káyọ̀sì ọ̀sán wípé a jẹ ọmọ ọdún thirty three sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam abẹ́rẹ́ ọ̀sán àwọn àtàlà fọ́nà tí wọ́n lọ àjọyìn ilé nínú àwọn ìròyìn tí àwọn àlùjọ́n náà fún wọn nínú yẹn nínú àdìsá gbogbo ta ní aṣọ àríyìn. رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم أني قرن الجنة أني إن للمؤمن في الجنة لخيبة أني قرن من وقنا الجنة ni wọ́n ní kọ́ bíi tẹ́lẹ̀ tó jẹ́ wípé ìta àfijitẹ́ǹtì yẹn nílò lú ẹ̀sìn wà ìdẹ́sí mùjà wàbà àti látara lù ní à ń pè ní pl àpárá rẹ̀ láti ṣe nínú àwọn precious items tí ń bẹ ayé orí lòlò àpárá ẹyọ kan ṣoṣo lọ́nà ọba àlejò láti ṣe tẹ́ǹtì yìí fún mímì ní kọ̀ọ̀kan àtọ́jú sọ yìí pé tẹ́ǹtì ó wà olóòrò ẹni pé bí kí nǹkan jí gbòdò káwá nà sókè kó wá gáá ó ní tùlú ha ti sàmà ti tú nà mẹ́ìlà ó ní gíga rẹ̀ sí sọ́nà bí sixty miles ni ẹni kọ̀ọ̀kan lórí bí ọ àdàbí ni fi ha àlóòrò nínú tẹ́ǹtì yẹn àwọn ará ilé ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn fáwọn yìí àwọn abalẹ̀ tó ń sọ bí àwọn ìyàwó tọ́lọ̀ ń jọ kú fọ́lùkánukú wọn bẹ̀ẹ̀bẹ̀ yàtú kọ̀ọ̀lì yìí fàlà yóò bá àdóhùn bá àdọ̀ ẹni yìí tó jọpọ̀ yóò máa lọ from one place to the other a máa lọ lára àwọn ará ilé ìlẹ́yìn kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn ẹni yìí wọn àlè fi orúkọ ara wọn wọn àlè fi orúkọ ara wọn agbára wo ló wá tó yẹ báyìí fún ọkùnrin tó fi wá níyàwó rẹpẹtẹ náà gánà àwọn ìyàwó ti di ẹtẹ́lé ẹ́ táwọn náà ti jẹ́ nire ó ti káwọn papọ̀ náà gánà àwọn obìnrin ní ìtún bẹ rẹpẹtẹ ọ̀rọ̀ tún ta fóun nìkan pé ìwọ náà ló tún ní àwọn obìnrin yìí anábì pàrọ̀ sọ fún wa sọ̀rọ̀ láwọn àgbàrá tọ́lọ̀ fún ọkùnrin bẹ́ẹ̀ kọ́lá tí wà lọ́wọ́ àgbẹ̀ náà nínú òwe yìí wọn anábì ní inna ahla aljanna ó ní kẹ́lá àwọn ará alẹ́ aljanna ya'kulun fiha wọ́n máa jẹ oúnjẹ oríṣiríṣi ni wọ́n máa jẹ wa yashrabun wọ́n máa mú nǹkan oríṣiríṣi ní ọgbà aljanna ó ní wà láyà kùlù ṣùgbọ́n <laughs> wọ́n ní nǹkan bí kéèyàn máa fún kàkà kéèyàn máa ẹ̀mọ̀ kó ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ wọ́n àwọn kàkà ẹ mọ̀ rí ẹ̀ lára ẹ mọ̀ rí ẹ̀ lára ìgbà kìíní tí mo jẹ́ nípa tí mo fi ní kàtà kàtà bí ṣe mí ní ìmọ̀ wípé tí ẹ̀bá jẹ́ ẹ̀kan báyìí ẹ̀ bí àtúntò tuntun bí wọ́n mú òun ló pàtó mo fi ní kàtà àwọn tó wọ̀ ń dáká ní mímú ní jíjẹ kò ní sàkàtà láíláí wọn láyà bò lóòrùn àdábìnrin kó làwọn ní tọ̀ láyà àjẹmọ̀lá kò tí máa fẹ́ mú tó kò tí máa fẹ́ mú òyìnbó kò tí máa fẹ́ mú gbogbo tó ń dá síbẹ̀ tó ọlọ́lẹ̀ ní tọ́ ìnira ní tọ́ láàyè àbá àbáyọ̀ ń lọ́wọ́ kó tó bá dé àwọn ẹni tí ó bá yàtọ̀ lé lókù ní ó mọ̀tọ́ la pé òun ti tún lẹ́gbẹ̀ẹ́ bọ́tà kan tó sáré tó lẹ́gbẹ̀ẹ́ bọ́tà yẹn láti máa borí bẹ́ẹ̀ lò wà àbá yóò di ya tán láti ní pé ẹ̀bá nílé ọlọ́pàá jẹ́ àpàrà nínú wọ́n láyé bùlù àwọn èèyàn ń pọ̀lá níjọ náà kò títọ̀ àkúrà tó sọ pé wọ́n láyé tàbí ọgbà tó wù kó dà wọn ìdíyà rẹ̀ sọ́lọ́lọ́ ọ̀sánlá ìbéèrè kan láti béèrè ló ń rú lẹ́mí wa àbí kí ni ìbéèrè náà bá kẹ́rù bẹ́ẹ̀ oúnjẹ táwọn ń jẹ àbákọ́lọ́ lọ àbí tó pòórá ni àwọn maẹ́sìsì ò lè tàlàyé ilé yóò àbọ́lẹ̀ tàlàyé ẹni irú dàìjẹ́sọ̀ wo ló jẹlẹ̀ gangan wo ló ń parẹ́ lọ àdábì ní ṣe yẹn ni ó ní gbogbo ẹ̀ pátápátá jù sáá ó ń jù ṣáàbù ó ní gbogbo tẹ́jẹ́tẹ́ mú yẹn ìgùnfẹ̀ kékeré lásán lásán akọ̀tún tẹ báyìí akọ̀tún gbé mi lọ láàrin àti ìlànà. wọ̀rọ̀ ni wọ́n kàrọ̀ ṣe lè. àwa ó ní kọ́lá ẹ̀ ó gùn kékeré kẹ́ ẹ̀ náà làágùn lásán ó gùn kékeré báyìí gẹ́gẹ́ bí àná ó máa rùn bí àná ń kiri bí lọ́kítà ni igun fẹ́yẹ́ bí lọ́kítà ni. bẹ́ẹ̀ ni agbóhùn ẹ̀mí àbáfẹ́ ẹ̀ka eré pé a kí ló rùn jáde báyìí. ṣé inú ọkùnrin ti bu tipẹ́tipẹ́ igun fẹ́ máa lè jẹ́ náà tó yẹ kó lẹ́sà kí pé digestion ti tẹ̀lé àbí ìtàpẹ̀lẹ̀ ayé nìyẹn pé alhamdulillah ó tẹ̀lé pé ó ti débi tó dé wọ́n lè sábà fi gùn fẹ̀ àwọn wọ́n yẹ ìwọ́n tó ti ó ti yó nìyẹn tó bá ń jẹun tó bá lè gùn fẹ̀ ọ̀yá dídé wọ́n ló ti yó nìyẹn bó tẹ̀ bí yó wọ́n ló ti yó nìyẹn igun fẹ́ máa lè náà ó fi pàkà gbogbo tó ti tẹ̀lé gbogbo ẹ̀ kódà ní olùwárí àmì ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ́lá tó bá ìsìn làágùn kìntìn ní báyìí. òògùn yẹn bíi lọ́fíńdà ní kí ni wọ́n ní inú rẹ̀ ó dẹ̀ pẹlẹbẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó ti jẹ jẹ jẹ jẹ jẹ tó ti mú wọ́n. láìla àìlùmọ̀ ọlọ́kà tó jẹ́ àwọn àjẹ́ náà ọlọ́kà tó jẹ́ àwọn àjẹ́ náà. أنبوى محمد صلى الله عليه وسلم قل هو الذي نفس محمد بيده قل هو كلا pẹ̀lú ẹni tí èmi èmi ànábì ń pè lọ́wọ́ rẹ̀ sallallahu alaihi wa sallam ó ní ìlà àdàkùn àṣírí ìbẹ̀rẹ̀ léyìí o àṣírí tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ tẹ́ múmúmúmú tẹ́wọ́n yàtọ̀ ó ní ìlà àdàkùn ẹnì kọ̀ọ̀kan yìí nínú àlùjánnà là yóò tọ́ قوة مئة رجل في الأكل والشرب والجماع والشهوة ó ní àákùn ẹnìkọ̀ọ̀kan iná àlùjànnà ní agbára èèyàn 100 hmm. níbi jíjẹ níbi mímu níbi ìbáwò obìnrin lájọṣepọ̀ níbi ṣáwà kéèyàn fẹ́ràn àjò àákùn ẹnìkọ̀ọ̀kan yín ní agbára èèyàn 100 èèyàn bọ́rùn-ún ẹ wọ́n yẹ bá bẹ̀rẹ̀ ìgbẹ́ni ọ̀rẹ́ gbòdì àbá èyàn hundred gbé bẹ́ẹ̀ tàbí pọ̀ wọ́n fẹ́ bú fún èyàn hundred tẹ̀wọ́ tẹ̀wọ́ láti lé lẹ́nu ní àbá ẹ̀rọ tí bóde ń jẹ bóde ń jẹ láti tẹ̀wọ́ kan tán báyìí ó fi bẹ̀rẹ̀ pé ẹ̀kẹ́rẹ́ ìdúrà wa bó ṣe gba láti lóòtù náà bẹ̀rẹ̀ tẹ́kẹ̀wé dámọ̀lá ń bẹ àmà ẹnìkan wà tẹ́ ìpínlẹ̀ máa jẹ́ ní ọ̀la ìlàkùnkọ̀ gbogbo oúnjẹ ìlú ọjẹ́ àtàmọ̀lá àti ráìtà ti tẹ̀ wà kí ló tún wà. dábàrò ń bẹ. a àwọn yẹn jẹun ẹwọ́n wọn ló àwọn máa ń jẹun yẹn kí irú wọn bá hundred hundred ló yẹ bẹ́ẹ̀ àtàkùn máa tẹ́tà sí kọ yín àwọn àwọn àárín ọgbọ̀n jẹ́jú ẹ mọ̀ bèèrè pé gbogbo oúnjẹ wọn lè rí táwọn tó dúpọ̀ ìjọ lọ jẹ ẹ mọ̀ bèèrè pé gbogbo ẹran dà ẹyin ló kú o wọ́n parí ẹyin rẹ̀ ẹgbẹ́ agbára yẹn adábìlì fèrè àkè níbi jíjẹ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ agbára tẹ́lẹ̀ ọ̀sán nílé yẹn yóò lágbára àti jẹun bí èèyàn hundred sọlọ́rọ́ bọ́ọ̀dù ẹ̀yẹ pọ̀ fún àgbà náà ó gbọ́ bọ́ọ̀dù rẹ̀ lè tán láíláí kò lè tán ilé ayé ni pé ajó jẹ tó bá fẹ́ tán lè fẹ́ fẹ́ tán ah, àjò lára tó dá fẹ́ tán à ń jẹ́ náà ni wọ́n fi gbọ́rọ̀ Wàláì, àwọn ọ̀rọ̀ ẹ̀mọ́ bá jẹ́ ọjọ́ wo, ẹ̀mọ́ tó jẹ́ ni, àbúrẹ̀ jẹ́ ń pè gan náà, ọlọ́run jẹ́ o, àbádọ̀. Yóò tún wá pé máa jẹ́, àbúrẹ̀ jẹ́ ẹbí sọ́wọ́ ẹ̀mọ́ láìpọ̀ sí oúnjẹ yìí, àbáyé yóò dára. tó ṣùgbọ́n náà ìjọ náà wà lọ́ọ̀yì kò ní tán láíláí ọlọ́run fẹ́ ká jẹ́ ọlọ́run fẹ́ ká mú tó ní pé kò ní tán ẹ tó bá ti wọnú ọbẹ̀ kò ní jáde mọ́ láíláí yóò mọ̀ bẹ́ẹ̀ lọ́gbẹ̀rẹ̀ ni lọ́gbọ́rọ̀ ṣe sùúrù ní ayé bí ọ̀la yàgbọ́rọ̀ ṣe sùúrù láti fi ọlọ́run agbọ́rọ̀ ṣe sùúrù lórí mùsíbà torí kí ni torí máa wá ìjẹun náà àlọ́rọ̀ kọ̀rọ̀ ní wípé mò ń kírun tó ṣe nítorí àìjẹun náà ọ̀rọ̀ kọ̀rọ̀ ní mò ń báwẹ̀ bí nítorí àìjẹun náà mò ń tẹ́wọ́ bí nítorí àìjẹun náà ọ̀rọ̀ tó fi ọ̀rọ̀ tó bá ká ìwọ̀n rẹ̀ iná mọ̀ ní akalẹ̀ tó àìjẹun náà ló dáa fún àwọn èèyàn mi kọ́mọ̀ tó wá lọ́wọ́ àìjẹun náà sọ̀tọ́ nínú àlìjáná ó ní kú wà tùmí àdìrọ́júlé ìfìlì àfìlì agbára èèyàn hundred níbi jíjẹ wà ṣùrù níbi mímu wà jìmọ́ àti níbi ìbá obìnrin lájọṣepọ̀ kì í ṣe pé pé sí ayé mi yóò mú àgbo mú àgbo mú àgbo gbogbo àgbo ló ti mú tọ́ àbá ìrọ́ náà ẹ ẹ kó bàbá báyàwó ló ní màbò ẹ̀yàwó ẹ̀yàwó náà ni o bàbá àbá kó méjì náà o bàbá kó méjì ẹ̀yàwó náà ni o ó ti mọ mí hẹlẹhẹlẹ kò ní wúwo àtàkàbàrà tí ìwà àtàkàbàrà bẹ́ẹ̀ yẹ kí a bá ọmọ lẹ́yìn ọ̀kan ẹ̀ kó bá ọmọ lẹ́yìn ọ̀kan ẹ̀ kó má kó bá ọmọ lọ́mọ gbogbo àwọn àti mọ́tọ́nìtì àwọn àdé ń fẹ́ kàtì twenty eight àbí àbí àbí àkàtì twenty eight ní ìmúlẹ̀ bí bí fifteen bí seventeen bí eighteen ẹ̀hẹ́ kó làbí ṣe mọ́tọ́nìtì tọ́mọ bá bẹ̀rẹ̀ kú wa torúkọ dọ̀lé ló fi kéré abáàdì ní ìlú ọkọ ní eight fifty wà sagbara ìlú wà lẹ́gbẹ̀ẹ́ kò tí ì ṣe dára kò tí ì kò tí ì ṣàfi báyìí rẹ̀ yóò padà kó ọmọ yẹn sínú bìtì náà á padà kó ọmọ yẹn sí dáàbò ọmọ yẹn padà máa tó fún ni pé kí ló dé náà kí mo wá débi gan ṣùgbọ́n tó fi ń bẹ̀ ọlọ́run fún un hmm. ọlọ́run tó mẹ́ta kẹ́ńtẹ́ fifteen kátó mẹ́ta kátó mẹ́rin á ti dàbí pé kò sí ìdí kankan náà kú wà tọ́lọ́ fẹ́ lómi di ayé nìyẹn ọlọ́mọ wa fún ọmọ àlìjẹ́nà lọ́kùnrin àti lóbìnrin ọkùnrin ọ̀nà ní ìfọ̀n bíkì ọ̀sán náà ó ní kú wà tú bí àtẹ̀rọ̀dùnrin agbára èèyàn hundred so àwọn obìnrin tá a ti dákalẹ̀ sálìjẹ́nà lọ́lọ́kan ọjọ́ kan ọlọ́run fún wọn lágbára láti gbà á sára àwọn obìnrin àwọn ìyàwó wọn àwọn náà ò ní ní problem pẹ̀lú ẹ̀ ilé ayé ń bí la fi ń jowó ara wa ilé ayé ń bí lọ́bìnrin fi ń jowó ẹnìkan gbogbo tó ń jowó ní àlùfẹ́ náà ọlọ́run ti dọ́kù rẹ̀ yẹn. ẹ ẹ tó ní mọ́tò tó náà ni wọ́n lè wá kọjá ló ti wá kọjá tó wọ́n ti kọjá jẹ kò bá tán. ìgbádùn yẹn ti pọ̀ kọ́lọ́ ti kọ́ ló máa náà. ìgbádùn wà fà ó ní nítorí kí ló fi jẹ́ pé nígbà táwọn sọ̀rọ̀ pé ọkùnrin ọlọ́run pèsè àwọn obìnrin rẹpẹtẹ fún wọn kí ló bá sọ̀rọ̀ tóbìnrin náà nígbà àti ẹ̀rí àdìsí kan pé àwọn obìnrin bí a ọlọ́run pèsè àwọn kíníkà àwọn ọkùnrin kan fún wọn àbí kíníkà tó ń kiri di wọn lọ́dà kìí àmọ́ ó ní à ṣe mọ̀ wípé àwọn obìnrin wa wọ́n pèsè à ìta àbá fún wọn à fojú ẹ̀ ẹ̀sán wọn wà ìjẹ́ náà ọlọ́run tọ́jú ẹ̀ fún wọn ló jẹ́ pé kì í sọ́wọ́ ń dárúkọ tánàbí ń dárúkọ fún wa níbi tí wọ́n àdísì yìí tọkùnrin ni àwọn oríṣiríṣi ẹ̀sán ti lọ́lọ́run bẹ́ẹ̀ lọ́lọ́run ọjọ́ kan tó jẹ́ wípé máa là áyìnà rọ́à ojú kan ò rí etí kan ò gbọ́ rí ẹ̀mí kan ò rọ́rí táwọn kan tẹ̀ nílò máa jẹ pé a ṣé kò máa jẹ fáwọn náà láti ọ̀nà bọ́nà tó ah, bá fi agbára rẹ̀ sílẹ̀ torí pé àwọn àdéhùn ẹ̀kọ́ gidi gan káwọn olóògbé káwọn muslim abúlé àkùnà pé bẹ́ẹ̀ náà wọ́n tẹ̀lé àdé nípa ìròyìn àwọn ọmọ àdìjẹ́ náà bó o ní bíbẹ wọn ọmọ àdìjẹ́ náà ṣe rí á rí oríṣiríṣi ọ̀rọ̀ nípa wọn. so má fẹ́ fi agbára yẹn lẹ̀ káwá bọ́ sí àgbábú dùkú lè jẹ́ náà kí ni àwọn sábàbí tí ó ti ẹ̀ kí ni àwọn wọn tá ń ṣe táàfi jọmọ àlìjánná gbogbo àná ló wà ká wà àlìjánná kí ni tá ń ṣe kí ọlọ́run fẹ́ lọ́dọ̀ wa adọ́gba Muhammad ọ̀sánà ó ní kúpàtì ìjánná bìlmakari ọlọ́run jẹ́ pàtẹ́ rí yẹn ọlọ́run sọ̀rọ̀ láti pẹ̀lú makari àwọn nǹkan tẹ́lẹ̀ kọ̀ àwọn nǹkan tí ò ní níyàn láti ṣe àwọn nǹkan tó jẹ́ ní ojú ọ̀sẹ̀ rẹ̀ rí gẹ̀rẹ̀ pé yóò tó alóò fẹ́ ṣe lọ́bọ̀ fi sọ̀rọ̀ wọ́n fi sọ̀rọ̀ dàbí jẹ́nà wà fún pàtì náà di ṣàwà ṣùgbọ́n iná ọlọ́run sọ̀rọ̀ àti ẹ̀pẹ̀lú ṣàwà àwọn nǹkan tí máa ṣojú lóyòyò àwọn nǹkan tẹ́ẹ̀mì fẹ́ ṣe àwọn nǹkan tí máa dùn mọ́ ni ọlọ́ọ̀fi kùrán ní iná a àdẹ́gbẹ́ Muhammad ọ̀sánà ó ní ẹ̀rú lè bá wọn pé ìjẹ́ nìkan wù àlùjànnà báyìí torí àwọn àríwúmọ̀ yìí afẹ́ràn ṣàwà afẹ́ràn adùn afẹ́ràn adùn kí wọ́n ní àwọn àgbà àwọn tá a lè ṣe tí ó ṣe wájú ọba ìṣẹ́nà ṣẹ́rí àkọ́kọ́ nǹkan gbọ́dọ̀ gbé sẹ́mi òun wípé àwọn àbá mi gbóhùn àṣà ìfá ń pè sábà bí lápèjúwe wọ́n ní ká ní sàwá kúrú àdà lọ ká dáradọ́lọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ṣé ìtumọ̀ ìdáradọ́lọ̀ náà ni pé kí má ti ṣe kí má ti jí láàárọ̀ kí n jòkó kí ní sàwá kàkàndú àdà lọ mú dáradọ́lọ̀ ọlọ́pàá ń gbé jíjẹ wá ọlọ́pàá fi lù wá kí lè jẹ́ fún máa lójú wíńdò pé jíjẹ bọ̀ jíjẹ ló ń bọ̀ torí kí ni torí mo ní sọ̀rọ̀ kún àlọ́lọ́yí hàpọ̀ sọ̀rọ̀ kún yìí ṣé mo rẹ̀ nìyẹn rárá o wọ́n ní ká mú káńpé ní àgbà sábàbí ṣẹ́rí sábàbí tá a mú yẹn kò túmọ̀ sí wípé sábàbí yẹn dandan dandan àfàìmọ̀ṣe làfàìmọ̀ ní a kù dáradọ́ mọ̀ wípé kọ́nà ń bá lè ló ní sábà ní lóòótọ́ kaba lè ló jẹjẹ kaba lè ló mímú kaba lè rí ìgbésí ayé ọ̀rọ̀ pé láwọn àti pé lè jáde àgbà àwọn sábà bí wíwọ àìjánná kò tó wà sí pé yẹn ti ní kàwá kúlù kúrò kó àtàwá gan lára kí ni lára àgbà lòun náà kó àbí lòun náà gbàgbé wà lè jáde náà sọ̀rọ̀ àdúgbò Muhammad sọ̀rọ̀ kó sọ wípé kò náà nígbà tí wà ní jẹ́nà àyàfi pẹ̀lú kíni pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú ìyọnú ọlọ́run wọ́n ní wà á sẹ́yà lọ́kùnrin àti wọ́n náà wọ́n ní bẹ́ẹ̀ ni ilá àyàtà lọ́mọdà ní yàrá bí gíràpàdì àkọ́kọ́ fi àánú rẹ̀ bòmí dáró tó túmọ̀ tó kí ẹ má torí pàtàkì wọ́n ṣàlàyé ẹ́ ó ṣàlàyé ìjọba amáàmà àtọ́ wà tàkọ̀ ẹni tó bá ṣe sàárà dáadáa ló ṣe yàbí wà tó dàkọ̀ bí fúnà tó bá lá ìlàhà illallah rúbọ pàtàkì yà sí rúrú nílí yóò sọ̀rọ̀ ẹ́ẹ́ ó ti gbìyànjú àti tọ́ ọ̀nà tó dá nìyẹn àwọn àna ọlọ́wọ́ lórí ẹ̀ máa mọ̀ mọ̀ bá kẹlẹ̀ wà sáńgìnà ẹni tó kọ̀ tó ṣáà mú tó ṣe mọ́tọ́mọ́tọ́ wàkàn gbàgbàgbé ṣùgbọ́n tí ò bá dá ilé ara ẹ̀dá lọ́gọ̀ tàbí àfihàn lẹ́yìn rọ́gbọ̀n òun náà ti sọ ọ̀nà mí nìyẹn ọ̀rọ̀ tó ń sọ yẹn náà á ṣe lọ́nà òkú mọ̀ tó lọ bẹ́ẹ̀. ẹ̀rí tó a kò sábà bí a gbìyànjú lórí pé kí ni kọ́nà gbà nítorí fún wa wájú wa wà jẹ́ náà. àkọ́kọ́ tó jẹ́ olórí tó lè jẹ́ ìpìlẹ̀ òun náà ìmọ̀ nínú ọlọ́run ṣẹlẹ̀ tí bàbá bá ti gbọ́ fún tí o bá ti ní ìmọ̀ ni tí o tẹ mùsùlùmí ó gbà dé wíwọ àlùjànnà ẹni tó kú tí o kú lórí Islam kò ní wọ àlùjànnà lọ kí ni ọ̀rọ̀ wípé ẹ má dájọ́ ẹ dájọ́ lẹ̀kọ́ lọ́hùn ọlọ́run ò ṣe é gbìjà àti gbìjà ọlọ́run àti kí ọlọ́run má ń kọ́ ara àwọn ọ̀rọ̀ ilé àwọn tó wọ́n ti sọ kalẹ̀ lọ́rùn sọ̀rọ̀ ọlọ́run ti mẹ́tọ́ fún ara rẹ̀ àwọn akẹ́wọ̀n kọ ìdájọ́ yẹn fún yìí ni ẹni tó bá kú tí ò kú sórí Islam tó kú sórí nǹkan mi yóò ṣe òkò méjì ẹ́ ọmọ yẹn jẹ̀bẹ̀tẹ́bí ọ̀pọ̀ Islam ìdínà ọlá yóò kò bá là mí ní gbogbo àkọ́kọ́ nìyẹn sẹ́rí tó lọ ń ṣe yẹn tó pè lẹ́sìn yẹn láyé yóò kò bá là mí ní gbogbo àti kọ́mọ̀ kí lóòrùn kọ́mọ̀ tó kún gbogbo gbà kọ́mọ̀ tó kún gbogbo gbà lórí àdánudánù tó ń ṣe yẹn láyé gbàlà mẹ́nu àdìbàlọ́wẹ̀ òkú ẹlẹ́ẹ̀kejì wà wúwà fi àkẹ́rọ́tì ìṣẹ̀lọ́kọ̀ọ́sì yóò fún pàdé àmọ́ òkú àìsí àmọ́ náà ni yóò padà wà lẹ́nu náà ọlọ́run ti dájọ́ ọlọ́run ti dájọ́ tó ló ń jẹ́ pé nǹkan àkọ́kọ́ wọ́n náà ní ìmọ̀ ní ìmọ̀ nìyẹn làámọ̀ gbogbo ìjọ́sìn táwọn sọ yìí làámọ̀ lé lórí ó ní foundation ẹnìkan jọkàn lórí tv station ni kọ́nà àwọn tv station wáyé náà ni láàárọ̀ ọjọ́ ọdún àwẹ̀ ó ti pẹ́ díẹ̀ ọjọ́ ọdún àwẹ̀ ni wọ́n ní kí wọ́n sọ nípa àǹfààní nípa ọ̀dọ́ àgbàkọjá àti àwọ̀ ọjọ́ ọdún ọdún àwẹ̀ náà ni kí ni àǹfààní táwọn mùsùlùmí àgbẹ̀bẹ̀ lọ tó wà fún wà lọ́jọ́ ọdún yìí àti ọ̀dọ́lọ́ ṣùgbọ́n àwọn méjì tán wá ìtàbíù mi wọ́n wá jẹ́ kọ̀ríyó obìnrin làwọn méjì wọ́n ti bèrè gbogbo ẹ̀ lórí sọ àǹfààní rọmọdán àǹfààní édòrè kéńtírì àti ọ̀dọ́lọ́ báwo ṣe bá ṣe fáwọn mùsùlùmí ẹ̀sìn ìkànnì ọba kan yìí ókè gbogbo àǹfààní tí mo kà kalẹ̀ yìí nísìn báyìí òun gẹ́gẹ́ bí ẹnìkan wò kí ṣe mùsùlùmí ṣùgbọ́n òun gbẹ́pẹ̀ láwọn mùsùlùmí so ìyá ọkọ òun mùsùlùmí ni òun máa jí lóru láti dáná fàárì òun àwọn òṣèré tó lápá àti òun tí kò fẹ́ kan sọ́ọ̀nì wọn darí kó fẹ́ kan bá wọ yẹn òun kúlẹ̀ kẹtọ́ jẹ náà hmm. bàbá wọn jí àwọn jẹ ọmọ nírọ̀lẹ́ wọn jọ jọ lálẹ́ so òun gba gbogbo rọ̀mọ̀dọ́ ọdún yẹn ṣé òun máa gba ní gbogbo lára tó mú kàkálẹ̀ yìí ah. àbá òun ah. nígbà kankan lára yẹn o ó ṣọ́ọ̀kì live program ní tv tẹ̀lé hmm. ó ṣọ́ọ̀ èdè òyìnbó ni àwọn ti sàn ó wá sáré mẹ́rin fóònù ẹ̀ ṣẹ́ni ọba ìrànlọ́ ọ̀rọ̀ yẹn pàtẹ́pàtẹ́ bá mi báyìí fún mi náà láti mo sọ kìíní yẹn ọ̀nẹ́ bẹ́ẹ̀ yẹn mo ní wọ́n náà béèrè ọ̀nẹ́ ni àwọn tó ti fẹ́ kọ̀ọ̀rọ̀ ló ti béèrè kọ̀ọ̀rọ̀ ló ti béèrè ọ̀nẹ́ ló ti béèrè tó kó ó ní lọ́rọ̀ kan tó fẹ́ gbà torí pé foundation kò ti pàdánù rẹ̀ kò kì í ṣe mùsùlùmí hmm. gbogbo tàkàtà lè yẹn fáwọn mùsùlùmí ni tó o lè kò fẹ́ǹsì wọlé wa kó wa ní kíní wa fẹ́ǹsì padà láti láyé ò lè rí kó من وهو مؤمن kọ̀ǹtínà bọ́lá ń fi ti nìyẹn ẹni tó ṣe lópin ìgbà tó bá ti jẹ́ onígbàgbọ́ òdodo ni. ẹ lọ́kọ́ tó bá ti gbàgbọ́ òdodo wa tó wá kú lórí tó ń ṣe ìyẹn bá lè fi àbùkálẹ̀ bẹ́ẹ̀ náà. ó lè bẹ̀rẹ̀ ní ayé kò mú ọtí kò pàtìgbà kò mú gbọ́ kò ń tibá kò ń ta ọkọ rẹ̀ dìnnà ẹ kò mú gbúmu kò ń adẹ́tẹ́ kò ń tẹ gbogbo ẹ̀ kó lọ́wọ́ máa ń ra àwọn aláìlélọ́wọ́ máa ń tibá ṣùgbọ́n kì ṣe mùsùlùmí wàláyé sọlọ́dẹ́ tí àkọ́kọ́ tí ó gbé ni wọ àlùjẹ́ náà ìsìláàmù ni o àlùyíwọ̀ òbílà ó nà ní ìgbàgbọ́ ó nà ní ìgbàgbọ́ ọlọ́run àlùjẹ́ ọlọ́run àlùjẹ́ ó ní wọ́n lẹ́bí na amọ̀nù wà á lè sọ̀rọ̀ ha sanu sílù jẹ̀nàbí تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا wàmà àtàkùn nínú ọlọ́run sí ìlà. ọ̀rọ̀ ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. Hmm. ọ̀rọ̀ àlùjẹ́ tó sọ fẹ́tọ̀ ó wá ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo wàá lè sọ ìhà wọ́n tẹ̀ ṣiṣẹ́ rere àmì sílù ọlọ́run ṣe àdéhùn àdéhùn ọlọ́run bá gbẹdọ́ ní o ọ̀bọ̀n áfíríkà kò ní ọ̀dọ́ àti ìlà tàbí sú máa ń sọ òdodo bí ọlọ́run rí kò sí anábìwá muhammad sọ̀rọ̀ bá ọ̀rọ̀ sọ̀lá nínú àdìsàbò àyíká àtọ́rí ọ̀dẹ́ ọ̀rọ̀ àti táàbì mọ̀ torí pé èyí tí gbéni wọ àlìjáná ìtọ́pọ̀ gidi gan ni ṣùgbọ́n àkọ́kọ́ rẹ̀ náà ni àdìmọ́ níbìlá kalẹ̀ sọ wípé àti islam generally pé ó ti àwọn akéwì tí yóò jẹ́ mùsùlùmí ẹ tó wá kú lórí islam kó dúró Islam kódà tó bá ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ ní ayé tó bá gbọ́ ọlọ́run ọba ọlọ́run lè ṣàforíjì fún tó bá gbọ́ ọlọ́run ọlọ́run lè jẹ́ níyà lórí àwọn kùdìẹ̀kùdìẹ̀ yẹn kó tó wà wọ àjánà ṣùgbọ́n tó ń gbọ́ pé ó kú gẹ́gẹ́ bí mùsùlùmí bíi ńlá yóò sì wọ àjánà ló sì wọ àjánà ló fẹ́ gbé ìyẹn ní minimum requirement minimum requirement nìyẹn nínú hadith abu ayyub al-ansari lọ́dí ọ̀rọ̀ àti ó ní àti àrọ́bì al-ansari ó ní ọkùnrin kan tó bá kọjá kan pé yá ọ̀tún lọ́nà ilé òṣìṣẹ́ ọlọ́run àbílẹ̀ ní ìdí amáyé yòlù sílù ní ìjànà lákùn tí ẹ̀ sọ ṣẹ́ kan fún mi tí ó gbogbo àjẹ́nà tí bá ti ṣe fàkọ́lá kọ́mù àwọn tọ́lọ̀ ń bẹ̀ tọ́lọ̀ rò pé ah irú bí ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ìbéèrè mọ́ọ̀lù ó bẹ̀ tán mọ́ọ̀lù kí ló ń ṣe ọkùnrin yìí gan sọ́dọ̀ bá rẹ̀ sọ́dọ̀ adébà dojúkọ ó ní sáàbùdó lọ́ọ̀bà ó sì ọlọ́wọ́ bá yìí o sáàbùdó lọ́ọ̀bà ó sì ọlọ́wọ́ wàlà tó ṣe bìí ṣe à ó sì ní bá ọlọ́wọ́ ogun láíláí kí ló bẹ̀rẹ̀ ìyí tí ó gbé wọ àlùjánnà ẹni wà sáà lórí ó sì ọlọ́wọ́ ó sì ní bá ọlọ́wọ́ ogun láíláí kì í ṣe wáàbí olójú kan táwọn kan ṣe kiri wáàbí olójú kan ní pé ẹjẹ́ ká fi ọlọ́run ẹjẹ́ ká gba owó ọlọ́kan ṣoṣo ẹjẹ́ ká gba ọlọ́run kìíní kan ẹ̀yọ́ ọlọ́run ní olágbára ọlọ́run ló lówó lẹ́jẹ́ bá olórí ìgbàwó onípani onídìíní onígbọ́gbọ́gbàtà ẹgbẹ́ tó ń bọ̀ yẹn ó wá sọ kan wá dákẹ́ wáàbí olójú kan ló ń ṣe wáàbí olójú kan bẹ́ẹ̀ dẹ̀ ni wáàbí Islam kì í ṣe wáàbí olójú kan olójú méjì tó pé pérépéré ni bàbá ṣe ń sọ ojú kan báyìí àwọn sọ ojú kejì ìtànà bí ṣe ń sin ìyẹn táwọn tó lọ rá wọn là tó ṣe ní kùbí lè ṣe ìhà tó bá ṣe ń sọ̀rọ̀ tàwíìn ìmú ọlọ́run lọ́kàn ṣoṣo bẹ́ẹ̀ ni wàá máa sọ̀rọ̀ pé kò gbọdọ̀ bá ọlọ́run wa orogún tó bẹ́ẹ̀ ló bí méjì ló ti papọ̀ ó kírun ìdíbò kírun ó sin ọlọ́run ó sin ọlọ́run sọ ẹni wọ́n lè pè lẹ́bọ̀ fún yín ó pè ní orò dílé ẹ̀sìn òní aláṣọ orò dílé hmm. ẹ̀sìn òpapọ̀ orò dílé bàbá tẹ́ ń ṣe ìdílé ìwọ náà bá wọn ṣe ẹ̀sìn ní ká tu ẹbí pọ̀ kí wọ́n wá lọ́rọ̀ kú lọ mọ́ra wọn. wọ́n àti olójú kan àwọn òkè ṣe ní ìlà ojú méjèèjì láàtọ̀ wáyé tọ̀tà òfin àmọ̀tọ̀rọ̀ kí ni àṣírí àwọn yìí sọ̀rọ̀ sunna àwọn sọ̀rọ̀ kí ni bídà ojú méjì ni arábìnrin tá àbùdù lọ ṣọ́gbẹ́ wà lẹ́jà náà ó ń sin ọlọ́dún òní láti ṣe ní o wọ́n dà tó ṣe bí ìṣòra ó ní bá wà orogún láíláí ẹni minimum requirement ni ẹ adébíwẹ́ wá sọ àwọn kan lè lórí tó o bá ti ṣe ẹ bọ́ o mọ̀ wá sínú wàtò kí mo sọ̀rọ̀ wàtò ti zaka wàtò ti lè rọ́ọ̀ṣì ó máa kírun ó máa gbààwẹ̀ ó ṣe sọ́lá pọ̀ ó ṣe ẹbí pọ̀ gbogbo àwọn nǹkan tó kàkà lẹ̀ yìí àwọn nǹkan tí máa ń múni wà lìjẹ́ náà ni. ṣùgbọ́n torí bí àlìjẹ́ náà yẹn dàrọ̀dà lẹ́bù ni lẹ́bù àwọn nǹkan ó kéré sí lẹ́bù àwọn míì lẹ́bù àwọn míì ó tún kéré sí lẹ́bù àwọn míì. àtọ́jú ní sẹ́yìn láti bẹ́ẹ̀rẹ̀ àlìjẹ́ níwájú ọlọ́run ó ní pàtàkùrú àtìrìdáwò jẹ́nàtì ìfìrìdáwò tó ní kẹ́ bèèrè ó ní torí pé jẹ́nàtì ìfìrìdáwò yẹn òun ni wákàtí jẹ́nà ó ló dájú ọ̀pẹ̀fẹ̀ ní wákàtí àpẹẹrẹ pé pẹ̀sí mi láàrin àbí ẹ̀hẹ́ àpẹẹrẹ wàkàtíyà bẹ́ẹ̀ni a ní wàkàtíyà ẹ̀hẹ́ pé àwa ìjọ àárín torí pé àláṣẹ ìjọ àti láṣẹ ètò àmì láàrin ló fi jẹ́ wọ́n ní fàínàhà wọ́tàkùn jẹ́nà torí kò ó dáa jùlọ wà àlàáha oúnjẹ ló ga jùlọ tó lọ́pọ̀ jẹ́ wípé iṣẹ́ tá a ṣe yóò fà sí lẹ́gbọ́ àwọn èèyàn òfin ní jọra wọn nínú àlìjẹ́ náà táwọn tó ní ipò tó ga àwọn kan lẹ́kùn tí wọn ò ní tó ti wọn àwọn kan lẹ́kùn tí wọn ò ní tó tó àwọn yẹn àwọn kan tí wọ́n tún tó tàn náà yẹn ẹ gbọ́dọ̀ ṣe lòun yẹn tó sá tòló wá sí à ẹ́ ó sọ òlàjì kan ní kọ̀ọ̀rọ̀bù fi dànù àti nàì sunnatu min al-awwalin wa sunnatu min al-akhirin àdìsẹ́nà tí wọ́n súnmọ́ ọlọ́run bí jẹ́nà tó lùsùn náà àdábì pẹ̀lú pé òkè jẹ́nà tó lùsùn náà òun náà ní wà kọ́kọ́ ha abdulrahman ni àwọn bá ní ìtumọ̀ òlá ìka alùpàgbàbùn àwọn tí wọ́n túnmọ̀ ọlọ́run yẹn ní kí àìjọ́n náà wọ́n túnmọ̀ ọlọ́run àwọn tọwọ́ jẹ́ lọ́dún ìfọ̀dà. àì sọlọ jẹ́ pé ànábì ó gbà àwọn èèyàn níyànjú sọlọ láwà àdìwọ̀ sọlá nípa àwọn iṣẹ́ tá a ṣe tí o tù tá a fi dèwọ̀ náà. bákan náà àbúrò rẹ̀ rọ̀ rọ́bì yẹn lọ́wọ́ ó ní ádà àwọ̀bíyá átàlẹ́bíyá sallallahu alaihi wasallam ó ń lọ́wọ́ òkúkà ó wà bá dàgbà Muhammad sallallahu alaihi wasallam ló bá ní dùlání ìlà àmàlí ìlà àmì túbú dàkàlùtù ìlànà dákùn bọ́kà àti ṣiṣẹ́ kan tí n bá ṣiṣẹ́ náà tí ó gbé mu àjẹ́nà láti tọ́ka àdìbíṣẹ́ náà ànábì ní sallallahu alaihi wasallam تعبد الله صح نعم. أنت تعبد الله قلت يا الله وبعدين ولا تشرك به شيئا فوق الضرر وتشركهما وتقيم الصلاة المكتوبة أو ربما شلون هي يعني؟ وكي بوشي يكوكي وتؤتي الزكاة أول زكاة بوشي يكوكي المفروضة فقد صوم رمضان بكر أول رمضان قال wọ́n ní ọ̀pẹ̀ pápá ife ọ̀lẹ́bí náà sí ibi yẹ́dí mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ni Allah subhanahu wa ta'ala ó ní lá azidu ala hada sórí tó ra sọ yẹn wọ́n bá bó ṣe ra sọ yẹn bẹ́ẹ̀ náà ni màá ṣe ṣe mí ní sàlékún ní ìdòkú mọ́. kálọ́nà ọ̀la níwọ̀n tó kún yẹn lọ́tàn kọ́ọ̀lù nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ من قرره أن ينظر إلى رجل من أهل الجنة ẹni tó bá dùn mọ́ tó bá wù láti rí àbí láti wo ẹnìkan mú àwọn ọmọ àrìján náà ẹ kò ní pàlẹ́ àbúrò ìlà àbàrọ́jù ó ní kó bu ọkùnrin yẹn o tó bá ilé ṣe tó sọ yẹn bó ṣe tán àti bó ṣe yẹ yóò wà lẹ́nu. Àwọn àgbẹ̀rẹ̀ ti yẹn ń túwọ̀ ní pé àwọn bọ́ọ̀lù ń ṣe lọ́rùn yẹn léwa lórí làkọ́kọ́. Má ọ̀rọ̀ yẹn lẹ̀ máa sílà lẹ́yìn kó ti jìnà sí ẹ̀kọ́ ṣíṣe sọ́nà sí ọlọ́run mo ní bá àwọn tó bí ọ̀ràn àyàn kó wá mójútó àwọn tó jẹ́ tọ̀tọ̀rọ̀ wà á sì lẹ́yìn rẹ̀ má fi ọ̀ràn yẹn lẹ́kọ̀ọ́ náfìlà má jẹ́ kí náfìlà àfẹ́tọ̀ ọ̀ràn yẹn tí a wà láàyè ìgbà tí mo gbà tà àwọn àtàbà yẹn mo gba everything kò jẹ́ kí ìbò jẹ́ ọ̀rọ̀ ìtọ́lọ̀ wọn bèèrè lọ́wọ́ ẹ̀ tí ń ṣàbáà rọmọdán ni ṣàbáà ló kàn jẹ́ náfìlà fún ẹni bó ṣe wá rí gbogbo àwọn ìjọ́sìn wa nìyẹn a gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú kankan ní àwọn ìjọ́sìn torí pé mú bó ṣe ń ṣe sí ó ti mójú fún àwọn

lẹ́yìn tó ti mójútó àwọn àwọn tó jẹ́ ọ̀ràn ẹ̀yàn lé lórí tán ó wá mójútó àtọ̀tọ̀ wàá hàtà òfin gbà ọlọ́ni máa padà wá ní bẹ̀rẹ̀ ni fàdídà àbákú tí n bá ní tẹ̀wú ẹni bẹ́ẹ̀ tán látara kí ni látara ní pé wọ́n tó jọ dáadáa ó ṣe àwọn láàrín àwọn oríṣiríṣi bó jẹ́ sínú náà ni ó dẹ́yìn wà fún fàdídà àbákú tí n bá nífẹ̀ẹ́ ẹ̀rú ẹni bẹ́ẹ̀ tán kún tù sábà àgbè lẹ́sí lẹ́sí mọ̀kú bí ha ọ̀nà ni màá di etí rẹ̀ tó ti fi ní ewu tó ti gbọ́rọ̀ wà bá sọ̀rọ̀ lẹ́ni yóò ti rù mí màá di ojú rẹ̀ tó fi rí náà wà yá dàbò lẹ́sí yóò bí ha màá di ọwọ́ rẹ̀ tó fi gbà kàn mọ́. ọ̀nà ni wọ́n ta ìsà alání làwọn ti yá nà wà lọ́ọ̀ni máa fún wọn náà ẹni tààrà àbàlẹ̀ kódà tó bá wá ìṣọlọ́dọ̀ mi láwọn èyí lánàá ọlọ́run ní máa ṣọ máa dáàbò bò táwọn ọlọ́run wọ̀nyí báyìí ẹni tó mójútó ìjọsìn ni lórí lẹ́yìn tí a dánwò kì í ṣọ̀fẹ́ á gbìyànjú á gbìyànjú á mọ̀ wá bí ọlọ́run kọ́nà gbàjọ́ ti wà á gbìyànjú á dínà sí gbogbo nítorí ìbàjọ́ ti wà jẹ́ gbogbo nítorí ìbáyé mọ́ni wà jẹ́ á dínà sí a ti ṣe àlìjẹ́nà látara àwọn òbí wa a ti ṣe àlìjẹ́nà látara àwọn ọmọ wa a ti ṣe àlìjẹ́nà látara àwọn ìyàwó wa látara àwọn ọkọ wa gbàgbé ìjọba fẹ́ ṣe sùúrù tó ní kí ni torí tó fẹ́ ṣe àlìjẹ́nà látara ẹni yẹn ni kì í ṣe ẹni pé torí kò yọ ọ̀tẹ̀ ní òjò wa ni á ṣùgbọ́n ṣe sùúrù ó gbé nǹkan yẹn mi ẹ́ ó ní faradà torí kí ni torí kó fẹ́ wo àlìjẹ́nà ọlọ́wọ́ bá ìwọ́n náà fẹ́ pàdé àwọn ẹni rẹ̀ tó lọ lóyìn abiyọ́lọ́ subhana wa ta'ala kọ́nà ọgbà ìgbésẹ̀ ìfọ̀kàn wa ó ṣàkóríjà pẹ̀lú wa fún wa kó káwa tó mú àwọn ọmọ àjẹjẹ àkókò kọ́ ìhárá àtàwọn ọlọ́pàá ń sọ̀rọ̀ àwọn àlejò wa fún ọlọ́pàá kan. جزاكم الله خيرا فأعطيكم الله سبحانه وتعالى يوسف يجعل لكم اليوم هو ولد شيخ parí ìdíjọ abẹ́rẹ́ àbàlẹ̀ṣọ́lá tó bá tọ́ ní ẹ̀kan tí ó pọ̀ àdẹ̀jọ́lá àbàlẹ̀ṣọ́lá tó bá tọ́lé fún ìmọ̀ wọn bá ṣe ibi tọrọ àjọ àfún wa nígbà tí àwọn ṣètò àti wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn màṣáyí wọ́n ń wo orí ìjókòó ní kọ̀ọ̀kan àjọlá ìròyìn pẹ̀lú láti ṣe ìtàjọ́ àkíyàn àwọn ìjà rẹ̀ àgbàlá ṣáàrù ọ̀tà ààrá ọlọ́jẹ́ kárí wọn bá lórí dáadáa kọ́rọ̀ bàjẹ́ lọ́wọ́ àtàlẹ́kùn tàbá tí ẹ̀sán tí ẹ máa ń rí lórí pé kí ẹ ṣe tọ́lọ́wọ́ bá kọ́rọ̀ pẹ̀lú tọ́lọ́wọ́ aṣẹ́kùn aláṣẹ́gbé bákanáà kí aṣẹ́kùn náà ẹ̀sán ṣe láàrùn àdébàjá àwọn àwọn wọlé lórí jókòó nígbà tí a lẹ́kọ̀ọ́ náà lọ àdébàbà nìkanná lòdìbá tó náà jẹ́ kí wọ́n tó kí ìrọ̀